aleykum salaam. ìgbà tí ẹ ń sọ̀rọ̀ ẹ sọ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ́ yóò tẹ̀síwájú níbi ẹni tó máa kúrò á lè ká jù nígbà tí ó rí pé eléyìí wá ní náà níbi pé yàgò mọ̀ ọ́ àkùrọ̀ òun ti kọ́wé nípa àkọ̀dámọ̀ kọ́wé lànà bí ọmọ mùsùlùmá ọ̀sùnlá lórí iṣẹ́ tó ṣe tó yẹ kó fa Abubakar kalẹ̀ tí ò sí kóhùn ló ló mọ̀ Kùránì kalẹ̀. wọ́n káwọ́ sọ pé lára ìdí táwọn fi kọ̀dámọ̀ ọ̀rọ̀ lórí iṣẹ́ òun ni wípé iṣẹ́ ó lè jẹ́ kọ́ọ̀s fàdúrà Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ tó sì ṣe ní ìsìn kó ṣe kó ṣe fúnra rẹ̀. ó mú yàn sí ni. ó mú yàn sí ni tó wá lè jẹ́ kọ́ọ̀sì fún Abubakar alhamdulilayi wọn ànábì sallallahu alayhi wa sallam máa tó ṣe pé níṣẹ́ ló ti fa abubakar síwájú ló ti pé ubay ànábì sallallahu alayhi wa sallam sọ pé mal kurani kejì ṣe eléyìí wà lè jẹ khas fún ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni wọn lè jẹ khas wípé bá ànábì sallallahu alayhi wa sallam ti ṣe sọ pé ẹni tó mal kejì ni kò ṣe ìmáàmù fáwọn èèyàn ìyàtọ̀ sí tànàbí bá fẹ́ fáyàn kalẹ̀. kò sẹ́ni tó falẹ̀ tí ò rí falẹ̀ àmọ́ tó bá pẹ́yìn lẹ́ẹ̀fà ẹnìkan kalẹ̀ ẹni tó má alukur'ani kejì lẹ́ fà kalẹ̀ yóò bí Umar radiyallahu anhu bó ti ṣe lu eléyìí nígbà tó fa Ubay ibn Ka'b kalẹ̀ fáwọn èèyàn kó máa ṣe ìmáàmù fún wa ní torí pé lọ gbọ́ pé anabi lọ́ kejì yẹn ni pé nínú fífà kalẹ̀ o. khususiyya wà fún anabi sallallahu alaihi wasallam tó rà nàbí lò gbogbo ẹni tí ó sì fàkalẹ̀ ṣebọ́ kan náà ọmọlẹ́yìn rẹ̀ ta ló wá fàkalẹ̀ táwa sọ pé kò rí fàkalẹ̀ naam aleykum salaam tó. rárá o tọba tọba ṣe bẹ́ẹ̀ kò ní sọlá sọlá tuntun ìmáàmù ké tí màá bá jẹ onílé iná ni ẹni tó jó nírìn àjò tó tò lẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ kí ló ń kà ọ̀rọ̀ akíméjì asálámà ẹ̀kọ́ dọ́gba ọ̀rọ̀ àwọn zahiriya ni ṣùgbọ́n takun táwọn sábẹ́ máa ń ṣe àwọn sábẹ́ ní táwọn bá wà lórí ìrìn àjò táwọn bá kírun lẹ́yìn ìmáàmù tó jó nílé tí ò iye solati to kina la làwọn náà àmọ́ tó bá yẹ pé èèyàn ti tò lẹ́yìn ìmáàmù yẹn sọ̀láàtù zuhur ni wọ́n ń kí àbí asù ìmáàmù ti kí rákà mẹ́rin ó ti gbórí sókè láti rúkú rákà kẹrin tó dé èèyàn sì tí ìmáàmù yẹn bá ti sálámà torí èèyàn báraka kankan sọ́tọ̀ kéèyàn ó ṣe sọ̀láàtì tiẹ̀ ní sọ̀láàtì orin àjò kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ kó kíni orin àjò náà. kò tí kì í magrib kò tí kì í ṣáì gbogbo sọ̀láàtì táàkì lójú àná títí ìrìn àjò wa fi pin àfi délé sọláàtì yẹn tá a bá ti délé tákòókò rẹ̀ ọ̀bá tí kú ò tá a fi délé bíi sọláàtì làìṣà àlùfájàrí ò tí ì yọ tá a fi délé àkì lọ́nà bàtà délé la fẹ́ kí àkókò rẹ̀ la délé a kí lákìpé rákà mẹ́rin bẹ́ẹ̀ ni sọláàtì dhuhr àti sọláàtì làásù àkí lọ́nà àfìgbà tá a délé a délé òòrùn tí wọ̀ àkókò tó sì wà ó tó láti kí rákà márùn kó òòrùn tó di pọ́wọ̀ àkí lóhùrù rákà mẹ́rin a sì kí asùrì rákà mẹ́rin gbogbo sọláàtì tẹ̀ bá ti ṣe lójú ọ̀nà kó tó di pé wọ̀lú tẹ́ bá fi wọ̀lú ẹ kì yóò pé tásìkò rẹ̀ ọ̀bá tì lọ́tẹ̀ fi wọ̀lú. نعم عليكم السلام náà la sọ wọn yọ̀ǹda náà ló pé jù ẹ jẹ́ kí lágbájá ọmọ bá lọ á máa kírun lẹ́yìn rẹ̀ mọ́tò wọn bá yọ̀ǹda náà ni ó náà wò àwọn méjèèjì tún páàsì bákan náà á sì mú jẹ imam àti sùúrù ètò bá mú imam yóò máa kírun ètò bá mú sùúrù yóò gbà ká mú. náà tó bá yẹ pọ́ fà kalẹ̀ nítorí pé òun kí ó láàrin àwọn èèyàn àmọ́ tí èsì pé kò burú kò nídìí adélé ìbá adélé yóò bá rẹ lọ sùn yóò bá rẹ lọ ẹ so ní fàkàlẹ̀ bẹ́ẹ̀ pé tí n bá ti sí around gbogbo àwọn tó bá mọ kí ó wọ́n lè máa bá sọ láti lọ fáwọn yẹn pàápàá jùlọ bíi lágbájá àbí torí gbogbo wọn ń joyè báyìí ṣọ́ọ̀ṣì lọ́wọ́ àkéṣe ní Islam àbí òye wa kò sí gbogbo à ń joyè kìnnìkan náíbù làwọ̀ náíbù sàánì náíbù sàálì kí ni ń lọ́wọ́ ní Islam mẹ́rù rẹ̀ náà ni kìnnìkan àdínì ẹ̀sùpá àdínì ìràwọ̀ àdínì òòrùn gbogbo ẹ̀ ṣọ́ọ̀ṣì ló ti wá náà. àsìkò bí àwògàn lẹ ti kí báyẹn ibo lẹ ń lọ ibo lẹ ń bọ̀. lásìkò wo kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà tẹ bá wọlé kásìkò wa máa ń lọ máa ń lé lẹ́tù tó bá kúrò ní Ìbàdàn níjọ́ Monday ó wá dé Ìlọrin níjọ́ Monday náà ṣé kọ́ṣì ló máa kí ní ìrẹ̀ ló ti ṣiṣẹ́ ṣé wọ́n á kí kọ́ṣì rẹ̀ níjọ́ Monday. ẹ wọ́n àtẹ́jẹ́ pé Ìlọrin tó ti ń ṣiṣẹ́ yẹn so ó ń lo ọjọ́ bíi márùn-ún bẹ́ẹ̀ so yóò máa pé irun rẹ̀ ń bẹ̀ kì í sọ ìrìn àjò tó bá sì padà sí Ìbàdàn rẹ̀ ya máa kírun rẹ̀ ńkọ́ bẹ́ẹ̀ orin àjò ni ìlú bàbá mi àti ìyá mi kò sí ní ta fẹ́ fi sí àní ìyẹjọ́ tó lò ń bẹ̀ iye ọjọ́ orin àjò ni sọ tó orin àjò ni kò túmọ̀ sí wípé wọ́n máa yàrá o tó bá ti pè náà yọ lọ mọ́ṣáláṣí àmọ́ tó wà chance kéèyàn ó ṣe ìmáàmù fáwọn èèyàn wà lè jọ example wa ni pé bẹ́yẹ́ lè lọ pé ó ajúzù kan nǹkan ajúzù lójú bóyá èyí tó ajúzù tó pọ̀ ni bóyá àárín ọ̀fọ́lá nínú tẹ̀síwìdì rẹ̀ bóyá òòjà wò. ẹlẹ́yìn ọmọ kí ó nù torí pé a ti sọ pé ẹni tó máa kúránì ké jù sétọ́ mọ òfin kíké rẹ̀ ni àbí tó há sórí púpọ̀ jù a sì ti mọ̀ pé gbogbo ìgbà tí méjèèjì bá péjọ sára ó lóore ju ẹyọ kan lọ so tó bá wá ṣẹlẹ̀ pé ẹni tó wá ìzù kan ọmọ òfin kíkẹ́ rẹ̀ ó túmọ̀ tó ha yàtọ̀ sẹ́ni tó ha méjì ọkàn ha ni òun náà mọ rẹ rẹ̀ àmọ́ kò mọ̀ tó ha ẹni tó ha ìzù kan tó mọ̀ túmọ̀ rẹ̀ tó sì mọ̀ ké láti ṣíwájú elézù méjì torí pé oore méjì lélẹ́yìí ní sí mẹ́ta ọ̀kan kùránì náà sì nìkan ni so bẹ́ẹ̀ náà ni ẹni tó ha ìzù méjì ẹlòmínà méjì máa ké a máa ń gbọ́ tẹ́lẹ̀ ní pé lára àwọn wájú ìwọ̀ ẹ̀jẹ̀ wọ́n gbé ìmáàmù wípé bóyá èyí tó bá níyàwó pẹ̀lú wípé bóyá. àwọn màlìkí àwọn ń ṣe lẹ́yìn kò tún sínú táwọn náà fi fún lọ́lá bọ̀dé táwọn ń sọ ni pé ẹni tí ó bá ṣe ìmáàmù ó yẹ kọjọ́ ọmọlúàbí kọ́mọ̀jẹ̀rú ó sì yẹ kọjọ́ ọmọ tí wọ́n bí gbọ̀nà tó dáa kọ́mọ́jọ́ máa zìnà so àwọn sì ń sọ pé kọjá ẹni tí ó tún máa ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ méjèèjì tó bá níyàwó méjì mẹ́ta so kọ́mọ́sì jẹ́ ẹni tí ò níyàwó so nítorí pé àwọn wò pé àyè tó ga ńláyé imam ẹni tí ó sì níyàwó kọ̀ ga ẹni tó sì níyàwó méjì tí ń ṣàbòsí kò lè gíga. ọmọ tí wọ́n sì bí gbọ́nà zina kò yẹ kó wọn akitá ní ìmáàmù yín ha salamu aleykum aleykum salaam lágbájá ọmọ tí wọ́n gbé zina wọ́n fi bí àbí òye wa tí wọ́n máa ya wọ́n ya balẹ̀ báyẹn sòsẹ́ mọ̀pá yẹ̀yún tòtò wá jẹ́ pé àwọn tí ò ní sọ lójú rẹ̀ ń tán sọ lẹ́yìn rẹ̀ ńkọ́ ẹ̀ wàá rẹ́ nìkan kan fi ṣe lè máàmù àbẹ́rẹ́ nǹkan mẹ́rin so nítorí ẹ̀ gbogbo eléyìí àwọn ọ̀sọ́ min shurutil imama ṣùgbọ́n táwọn sọ ni pé min shurutil kamal tí ó jẹ́ kí ìmáàmù pé so ńlẹ́lẹ̀ yẹn. aleykum salaam. ń bá sọ láti lọ níbi tó wà ní ti ń wẹ̀yìn ó wẹ̀yìn àbọ̀ wẹ̀gbẹ́ bíi báwo sẹ́ẹ̀ demonstrate ẹ demonstrate ẹ ó parí. àní ẹsẹ ẹsẹ bó ṣe sẹ bó ṣe wẹ̀yìn. ṣé níbi ṣé níbi bàdí níbi bàdí àti kọ̀bìlì ló ti ṣe báyẹn kìí ṣe pàtì kìí ṣe kẹ́ tó débẹ̀ níbi bàdí ló ti wí báyẹn. asumana wa ni'ma al-wakil ọkọ ni pé kìí pé ìmáàmù wẹ̀yìn gan ló burú mbẹ̀ àwọn ètò ti kọ́kọ́ burú jùlọ ti ṣẹlẹ̀ akọ nípa aláìmọ̀kan burúkú yìí náà ló sì fi jẹ́ pé tí wọ́n bá ṣe wò kọ́ ṣe kò kúkú yẹ kó jẹ́ pé wọ́n náà ìmáàmù imamu nínú àdìsí anabi sallallahu alaihi ṣé ni wọ́n fi ìmáàmù síwájú ká lè máa wà àwòkọ́sí rẹ̀ ẹni tó yẹ ká wà àwòkọ́sí ìwọ́n ń wà àwòkọ́sí àwa tá a wà lẹ́yìn rẹ̀ sọ́ba mu ẹ̀sìn fẹ́ di nǹkan eré mẹ́lẹ́yìn lọ́nu torí ẹ̀ ọ̀rọ̀ tó sọ̀n ó ti kọ́kọ́ ba sọ̀láàtì jẹ́ tí ò tí ì pé ni nínú sọ̀láàtì sọ̀láàtì yẹn ti bàjẹ́ torí gbogbo tó bá jọ̀rọ̀ àwọn èèyàn kọ̀tọ́ ká mú wọnú sọ̀láàtì ẹlẹ́ẹ̀kejì kọ́ lọ mọ́ ọ láfíríkà ń bí pàápàá àwọn tọ́lá ń tẹ̀lé màlìkíyà tó máa ń ṣe sọ́láàt ẹ̀rí kò rí sọ́láàt náà ni àwọn ti kọ́kọ́ da ọ̀lẹ̀ náà yóò tún máa wo báyìí tó bá tún yá yóò tún máa ó tún lè wo apó òsì ó lè máa fojú rẹ̀ kó fi máa léèyàn kaka yàrá gbogbo eléyìn wàhálà èrè ni ó ṣe sọ́láàt torí ẹ̀ lọ́dọ̀ màlìkíyà àwọn sọ pé tó bá wọ̀ tó tó wò kọ̀ bá sọ́láàt jẹ́ mọ̀kúrú lásán ni so ṣùgbọ́n gbogbo àwọn fuqaha ẹnu wọn kò lórí pé ẹni tí ń ṣe sọ́lá tó bá fi lè ṣe báyìí tí gbogbo ojú rẹ̀ tó bá fi kúrò ní kíbla sọ́lá tó rẹ̀ bàjẹ́ tó bá fi lè síjú sọ́tún síjú sósì táyà rẹ̀ tó fi kúrò lálẹ́ kíbla sọ́lá tó rẹ̀ bàjẹ́ tó gbogbo eléyìí ká sọ̀ra fún à ń tiẹ̀ ń wọ̀ tún à ń wo sìgá kí ló wá dénú sọ́lá ànábì sallallahu alaihi wasallam Aisha bilére ó ní ìdọ́gbọ́njani ló lè ní eléyìí tá ṣètánì máa ń ṣe fún ni nínú sọ̀láàtì rẹ̀ ìdọ́gbọ́njayàn ló lè torí ká má gba ṣètánì láàyè nínú sọ̀láàtì wa torí ẹ̀ tí ìmáàmù bá gbọ́n tó bá ti fura rí pé náà jàmáà ti wá ń ṣe sọ̀láàtì lẹ́yìn àwọn tó gbẹ́sìn yé jù ń lọ wà bàbá bàbá ẹ wá ṣe sọ̀láàtì kẹ́ ah bàbá yẹn ni ká àní ẹ wá ṣe sọ̀láàtì fún wa ẹ̀kẹ́ díẹ̀ díẹ̀ ń bọ́ wàhálà kú lọ́rùn rẹ̀ nu ẹ̀yin jàmbá bàbá yìí bá ti wá mọ́ṣáláṣí òní wa máa fún wa mi ò lè ẹ́ mi ò lè ṣe sọ láti wàhálà ìmáàmà pọ̀ àbẹ́rẹ́ ìtọ́sẹ̀lẹ̀ ń jó ni kọ̀bùlí láàrú páàlù ṣé ẹ̀ ń lù ni ẹ̀ ń lù lẹ́gbà tọ́lá <laughs> lu kọ̀bùlí so kí ló ṣe tẹ́ ń fi lù so pé kọ̀bùlí láàrú páàlù lù bàdí lọ́bọ́wọ́ so sẹ́mi kó lè lu eléyẹn lẹ́skíwùs láti fi rọra yẹra fún wa torí wàláhì wàhálà ni èyàn ò ru ẹrù ẹsẹ rẹ yóò tún ru ẹrù ẹsẹ àwọn ẹrù Ọlọ́run tó kó bá so ọ ga pé ní Áfíríkà ń bẹ àwọn kàkún àpọ̀nlé ni wọ́n kàkún àpọ̀nlé ah ìmáàmù ni ìmáàmù olódo ni so wọ́n kàkún àpọ̀nlé tó máa ń mọtí ń bẹ lábẹ́ rẹ̀ responsibility wàhálà gbogbo èèyàn sà fún ru yóò tún ru tàwọn ẹrù Ọlọ́run tó bá wà kátó wá pé àtún wá kó tẹlómi ìkún tiwa. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant